هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsídín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu as-salihatu. ثم الصلاة والسلام على على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم تغاب أما بعد فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé ìtì ọdá fún ọlọ́run ọba wa Allah. alhamdulillah. ọba tí ó tún ṣẹ́wà kò sáyé di ọjọ́ tòní ilé ìtì ó jẹ́ ọ̀kan nínú àwọn ìkẹ́ ìtì ọlọ́run ọba ń ṣe fún ẹrú rẹ̀ látàrí pé ó dá wa sí ó jẹ́ ká máa bẹ adúpẹ́ fọlọ́run ọba náà ẹni tọ́lọ́run bá dá sí náà ni ẹni tí ń bẹ ẹni tọ́lọ́run bá bá sọ pásìkò tiẹ̀ ti tó kò sẹ́nìkan tó lè dá dúró pé má ì àkàìmọ́yà àwọn ẹgbẹ́ ẹgbẹ̀rún àwọn èèyàn tí wọ́n lówó lọ́lá nífànlẹ̀ ẹ̀kan láyé nígbà tí ọlọ́run bá tó lẹ̀mí tó ní àsìkò tí wọ́n lẹ̀mí tó ọlọ́run ó gba ẹ̀mí lára wọn owó wá wà ńlẹ̀ kò tẹ̀mí ẹ̀rà padà ilé yìí náà tó láti fi jẹ́ ká mọ pàtàkì àti títóbi ọlọ́run ọba yìí pé ó ní kán ṣoṣo òlọ́ba tó ní kápá lórí ẹ̀mí kódà ó dédé wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa ẹ̀mí o. àlùkò náà kà rú

tí gbogbo àwọn èèyàn mọ̀ ṣe wọ́n gùdù ní mm. India wọ́n gùdù ní Japan wọ́n gùdù ní China kankan yìí àwọn ah. tó bá bàjẹ́ lẹ́yà ara ni wọ́n lè ṣàtúnṣe rẹ̀ ṣùgbọ́n ẹni bọ́ ah tẹ́mi bá ti bọ́ kò sí ní ìta lè fi rìpéèsì ẹ̀ ó ti bọ́ náà nìyẹn ara wa wà ń lẹ báyìí ìyẹn máa wojú ìyá rẹ̀ ní ìgbà tó bá kú tán àbí bàbá ìyẹn gbà tó bá kú tán àbábúrò àbẹ́gbọ́n àbọ́mọ àbọ́kọ àbáyá ìyẹn máa rò bí gbàgbé pé kíyàn kan fọwọ́ gba tó lè dìde pé ṣó ń sùn ni ààrẹ lè ti fẹ́ẹ̀ṣì kò sí nǹkan kan tó ṣe à gbogbo oríkèéríkèé ara rẹ̀ bó ṣe ṣì ní ìdílé ṣe tútù Láàrínláàrínláà, alẹ́mi ti kú ẹ̀mí ẹ̀mí ní. Òní mi ní àmú ìrọ̀ bí. Èyàn fẹ́ èyàn kọ èyàn máa fún kúkú. Wà máa òtí tún nínú ilẹ̀ ìlà kan ní ilá. Ọlọ́run ní mélòó ni mo fún nínú mọ̀. ó ní díẹ̀ báyìí ni ó ṣe wọn ọlọ́ọ̀lẹ̀ ní wọn fásírí rẹ̀ ẹnìkan eléyìí náà fi dúpẹ́ fọ́lọ́run lórí pé òun ọba tó ti ń dẹ̀ mi ti pẹ́ tàwọ́sàwà kúnlẹ̀ láàrin ìṣàkírọ̀ ní ọmọ torí ẹ̀mọ́ ọ̀rọ̀ rẹ ọmọ ìyá mi tó ń gbọ́ mi kákàkiri lọ́mọ yí pé ọlọ́run nìkan lọba gbọ́dọ̀ máa sìn láti gbọ́dọ̀ máa dúpẹ́ fún fi gbogbo ọgbà ìyẹn ọlọ́run kó máa dúpẹ́ fún lórí pó sì dáwọ̀ sí. Àwọn mẹ́ ti lọ wọ́n dájú wá lọ o. Àwọn náà dúró parí ohun tí wọ́n ń ṣe láyé kí wọ́n tó lọ o. Ìta náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ ibi bá ní kíyàn bá dé tó bá ti tó ti tó náà nìyẹn o torí báyà ń bẹ ọlọ́run kó jọ akàn ń bẹ náà ni a máa tọrọ kó jọ kó ṣìṣẹ́ wa kò kó járí dáadáa ṣe tó bá wá ṣẹ́yẹ̀kù tí yàn tó wá ṣe fọ́nṣan pọ̀nṣan ṣẹ́rí pé ní náà ayé rẹ̀ tọ́ ọlọ́máyẹ káyé wá bàjẹ́ sallallahu alayhi wa sallam àwọn bí ọlọ́run ọba kójọ kó wá ṣàlékún yọ náà rẹ̀ ta ṣẹ́kù láyé kọ́lọ́n kó ṣẹ́wà kù kó túbọ̀ fẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn gangan ilé tí ó wá látọ̀dọ̀ rẹ̀ tààrà kó já lè ṣe é bó ṣe tọ́ àti bó ṣe yẹ bákan náà ń bẹ ọlọ́run fún gbogbo àwọn òbí wa tí wọ́n ṣe ẹ̀sìn ọlọ́run bá tí wọ́n ṣe kú tí wọ́n ti lọ ọlọ́run bá kẹ́ wọn àtàwọn olùkọ́ wa àtàwọn olùrè wa àwọn tó kù láyé nínú wọn ọlọ́run jọba ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ akíra káàbọ̀ sí orí ètò wa lónìí afúnbẹ ọlọ́run fólùgbọ̀wé ètò ilẹ̀ kan tí ọlọ́run rẹ̀ ah, ibi tá a bá lánàá ibẹ̀ náà ni a ti ti máa tẹ̀síwájú lónìí. báàbù ní ṣíra fi náà sí àǹdí nílẹ̀lẹ̀. a ní kí ló ṣẹlẹ̀ sáwọn èèyàn kan eléyìí tó jẹ́ okùnfà tí wọ́n fi pa ẹ̀sìn wọn tí ń ṣe ẹ̀sìn àtọ̀dọ́lọ́wọ̀n ọba wọn wá tí wọ́n ọ̀lẹ òròjú ìkótútú ìnífẹ́ àwọn nǹkan àmì ìtayé tọ́lọ́hun dẹ̀ ní ẹ má ṣe ìyẹn ní ta fẹ́ wọnú rẹ̀ lónìí ìnífẹ́ àwọn nǹkan àmì ìtayé ẹlẹ́ tọ́lọ́hun sí ní ẹ má ṣe wọ́n ẹ má ṣe wọ́n òun dẹ̀ fẹ́ ṣe kọ̀dẹ̀ rọrùn fún kó máa ṣe kó dẹ̀ rí mẹ́ sínú plan ìyẹn ló fàtẹ́lò mi fi back out <laughs> tẹ̀ fi wò pé ah tó fi ń fa tí wọ́n fi ń rò kó rí àbí ìsìlámù ní ọ̀dá náà lẹ́nì kan kúrò bẹ̀ tó lòwọ̀ òṣèmọ́ ẹ̀ láti yí ẹ̀sùn fi ń ṣe wà á gbọ́n tó ṣẹlẹ̀ sí onífẹ́ gbọ́ yìí kò sí àwọn àgbàlagbà ní kò sáwọn nínú awọ ẹ̀wà ni ẹ̀ẹ́gá jẹ́ ni èdè á ní pé kí ní a mọ̀ kéléré tí lágbájá lè bá níbi iṣẹ́ sàlárì yẹn lè má pè rẹ̀ òfin bẹ́ẹ̀ lè má bá lára mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀hẹ́n ẹ kí ló ṣe lè tó fi kúrò nínú ẹ̀sìn ó ta fún òfin ọlọ́run ó wá sálọ bóyá bò mí tí àyè ti gbà á láti ṣe àwọn oríṣiríṣi nǹkan àkàlẹ̀ yẹn náà kalẹ̀ lónìí. ní ìrà náà Tààláwò ẹ máa bẹ̀ wá ń bí. A Àwọn tọ́lọ̀ bá yín pè lé ìwọ̀ fún yín tó lẹ̀ gbọ́dọ̀ ṣe. Àlá ṣe kú bí i ṣe á. Àkọ́kọ́ nínú rà nǹkan bẹ́ẹ̀ ni pọ́lọ́ ní ẹ̀gbọ́dọ̀ bó wọn lọ́n wórogún. Àlá ṣe kú bí i ṣe á má tún ṣe nǹkan ní pọ̀ mọ́ Islam òun dẹ̀ fẹ́ máa ṣe pọ̀ ìyẹn náà pẹ̀lú lára ohun tí ó jẹ́ kó lọ bákan náà wà bí lè lè dẹ̀ ìní ọlọ́wọ́ ní kó ṣe dára sáwọn bí òun dẹ̀ fẹ́ máa róbi rẹ̀ fi ìyẹn wà ní sàtọ́lá àkòrí tuntun mí tó rẹ̀. Wọ́n látàkọ́tù lórí àwòlàdákùn mi ní ìmìlá. Aláwọ̀ ni ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọ ní títorí ìpáyà òṣì. Wọ́n látàkọ́tù àwòlàdákùn mi ní ìmìlá. Òun dẹ̀rí kò fẹ́ bí ju mẹ́ta lọ. Látàkọ́tù lórí. Ó wá ti lóyún kẹrin, ó wá lọ ṣẹ̀. Wọ́n látàkọ́tù lórí. Àbójẹ̀ ti dípìlẹ̀ ó pọ̀ díẹ̀, wọ́n wá ní tó bá ti áàlì fi ṣáájò wà dé agbára dé ádẹ̀ fi tán ọmọ tó kú àtòun náà tó ẹ̀njẹ́ ayé rẹ̀ owó abẹ́ ṣe léyàn ìzágbọ̀dẹ̀fà ìgbà ló fi wá rọ́nù kó dáhùn ọ̀sẹ̀ ẹ̀ṣẹ́ májàre ẹ̀sìn eléyẹ̀ ibi tọ̀hún yẹ̀rẹ̀ rí wọ́n ní kò lè tó bẹ́ẹ̀. na rọ́zọ̀ kọkún jẹ àtàwọn náà ẹni tó epo tó ní gbogbo Ọlọ́run ló fún. kò lè ní àárín ni wà wà nínú ayé, àárín. Wà láwọn tó ní jù ẹ lọ, wà láwọn tí wọ́n náà ní ẹbí mọ́tò tí wọ́n rà tó pè ní tòkúnbọ̀ tí wọ́n sẹlẹ̀bírẹ́tì táwọn èèyàn péjọ bù ẹ́ ẹnìkan ló ló kú eléyìí sọ pé kì í ṣe tòkúnbọ̀ ní tó tí ẹ̀rọ bà ní ẹnìkan kọ́ lé nílé iṣẹ́ ibi tí wọ́n ti rà á ọmọ tó ń ṣe ilé kọ́tìlì ibi tí wọ́n ti ṣe mọ́tò tuntun tí ẹ̀rọ bà tí wọ́n ń gùn lé ní Ah, ọmọ tó ní kọ́pì yẹn ẹgbẹ́ àkọ́bí ẹ máa ní. wà látẹ́ fàtúlú àwùlẹ̀dẹ̀kún mi ní míláàkù. ìtumọ̀ rẹ̀ ní tí a ní nìyàn máa wà láyé náà wà torí òṣì kó wá pa ọmọ. nahanu narzuqukum wa iyyahum. wà látẹ́ kọ́ bùlbà wà ṣíṣàmọ́ gbogbo àfá agbọ́rọ̀ máa ṣe fáwọn èèyàn rí o ẹ máa tí wà bàjẹ́ bí tí ìwòkó ma èyí tó hàn nínú wà bàjẹ́ àti tó pamọ́ ìná lára rẹ̀ ni

lára ń táwọn èèyàn ẹlòmíì fẹ́ ohun fẹ́ ó kàkún freedom wípé kóhun ti ẹ̀ láǹfààní àti wọn tó wù ú wọ́n lè nínú ìsáàmì á sọ pé kásún borí kásún wọ ìjà ẹkùn tó bá sọ pé lè yóò túnmọ̀ wọ́n sọ pé

àdìsí àbá yọ lánà kúrò lára rẹ̀ èwo ló lẹ́tọ́ àti kódọ̀ sí kẹ́gbin ìdí ò sí ẹ̀tàṣírí rẹ̀ òbò ní ṣùgbọ́n ẹ̀tàṣírí rẹ̀ bò gbogbo tó bá dé ìyà máa wà lára rẹ̀. wọ́n ni a tẹ́ kọ́rọ̀ bú ìfọwọ́ ìjẹ̀ máa sọ̀nàrọ̀ mi láwà tí ìhàràmọ́lọ́gọ́ ilẹ̀ ẹ má pa ẹ̀mí ẹ má jẹ́ ẹ̀mí lókòókò àwọn èèyàn wá tún pa èèyàn wọ́n rí èèyàn mọ́lẹ̀ tó fi ṣáájú àwọn èèyàn tún kidnap àwọn èèyàn ó hmm. sì ṣe àwọn kan tẹ́lẹ̀ mí ṣeré tí ò fi rọ ọlọ́run láti ṣe ẹ̀sìn Islam hmm. Islam ò fà ilẹ̀ gbogbo kọ́ṣọ̀kọ́ṣọ̀ yẹn torí ẹ̀jẹ̀ bá ká mùsùlùmí kan illa bil haqq. ẹlọ kíyèsí àìlèpa òfin yamọ́ ló jẹ́ kó fi ìsìlámùlẹ̀ ló jẹ́ kó lọ fọ́ọ̀lù sínú ìwà bàjẹ́ ṣùgbọ́n wọ́n fẹ́ ṣe ìsìlámù ò fẹ́ lòfin inú rẹ̀ ibi tá a ti ní ṣù pẹ̀lú àwọn èèyàn rí ó fẹ́ ṣe ìsìlámù ó fẹ́ ṣẹ̀sìn kò fẹ́ lòfin ó sì máa gbẹ̀sùn tó ní gbòfin àti kò tẹ̀lé kò fẹ́ pa àbàjẹ́ sí ó lè fẹ́ máa jẹ́ mùsùlùmí ìgbà tó ń wá rí hmm, kó ń

ó bá ń fò ògùn halẹ̀ mọ́mọ́ lọ́mọ òun fẹ́ jẹ́jẹ kújẹ ló bá gbé òfin burúkú kan dìde ló bá gba owó ló bá gbẹ́sẹ̀lé dúkìá ọmọ lọ́mọ ṣẹ̀dá ìsìlámù ọ̀fẹ́. wà ń fún lè ké lẹ́wọ̀ ìlèmí ìzánẹ́bílẹ́fíńsọ̀. lára ti ìsìlámù tún mú wá ni pé torí ẹ̀ gbogbo wọn mùsùlùmí tí wọn náà ń ṣe pọ́nṣọ́pọ̀ṣán máa gbófin tó wà ní nẹ́ẹ̀sì rẹ̀ àwọn fúnṣe kì í là wọ́n náà tó fi jẹ́ kórì rẹ̀ pé tó bá fẹ́ pàṣẹ ọlọ́run dáadáa ọlọ́run ọba ní ẹ máa àwọn tẹ́ fi ń wọn ìsìláàmù ò tún fàyè gbà wá wípé kájà ń bá àwọn èèyàn èèwọ̀ ni ń tó ń tà má di òṣùwọ̀n kù má lùyàn jìbìtì má da gàárì ọ̀fọ́ ọ̀rọ̀ gàárì má ó wá dápọ̀ mẹ́gbẹ́ wá àwọn papọ̀ ah àwọn èèyàn lu àwọn èèyàn ní jìbìtì àwọn èèyàn ń wá owó lọ́nà haram islam ò dẹ̀ fẹ́ kọ́dà ọjà tó bá jẹ́ ọjà haram islam ò fẹ́ ta islam ò fẹ́ kó ṣòwò ọtí haram ni islam ò fẹ́ kó ṣòwò ẹlẹ́dẹ̀ haram ni islam ò fẹ́ kó tajá torí pé haram ni gbogbo àwọn nǹkan yẹn islam ò fẹ́ kó gbowó ìlẹ́jà bọ́sílẹ̀ ilé yẹn náà ọlọ́run ọba sọ́ ó pèlè ìwọ̀ òun dẹ̀ lóun fẹ́ máa gbà á nígbà tó dáa tó kò da kò bá sílámù mú nǹkan kò bá sílámù mú nǹkan ọlọ́run ló ní kò bá sílámù mú ó ní àhàlọ́wọ́ ilé àwọ̀hárọmọ rírà ọlọ́run ní halali ní owó ṣùgbọ́n owó èlé haramu lòun الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المسجد Ọlọ́run bá náà tí wọ́n ń jẹ owó èlé. Láyàkù múnà. Cooperative tí wọ́n ń ṣe. Yàkúlò náà rìbá. Èlé ni wọ́n ránù ń bẹ̀. Àlàdínà yàkúlò náà rìbá. bá <laughs> nǹkan ṣẹlẹ̀ nǹkan yan. Aládìínà ya kú lò láìrí bá. Àwọn tí wọ́n gbọ́rọ̀ èdè gbọ́n tọ́lọ ń sọ́n pa wọn. Láyà kó mọ́nà ilẹ̀ àti àmáyà kúrú mọ́lẹ̀bí ìyàtà ọba fún ó ṣe ìfọ́ọ̀rùn bí nálẹ́bá. Ọlọ́run ń jẹ́ àgbẹ̀dà kí á wà olówó èlé adéjẹ́ náà a máa wá ṣùgbá máa dìde jẹ́ ẹni tẹ́ṣù fọwọ́ bà. Dáálí Ọlọ́run bá ní záàrí kàbí ẹnà mú kọrọ̀. Ẹnà mú kọrọ̀ ní orílẹ̀-èdè. Mo ní pẹ́ta náà láyé tàà ń sọ fún ọpẹ́ májèlé májèlé. Wọ́n ní iná mẹ́lẹ̀bẹ̀ ìrùn mi a òun ṣíṣe òun gba òun tó pẹ́ṣọ̀n òun dẹ̀ fi ń ṣe òun dẹ̀ yáwọn lélẹ̀ òun dẹ̀ jókòó sílé wọn ṣe wàhálà kankan. Tó bá rẹ̀ sí jáwọn tó ti lọ ṣe gbápálé láńtà, gbétanlé láńtà. Tábájúlẹ̀ ṣe àdẹ̀ mú rìtọ́nù tó wá fún òní bẹ́yìn rí. Ó ní bí fẹ́ tó lè ṣe ìyẹn tó rọ̀ lọ́wọ́. Wà àhálàlọ́hù lè bẹ́yìn àwà haramá rìbá. Ọlọ́run wọ́n dẹ̀ ṣe bísínẹ̀sì ní halal ṣùgbọ́n rẹ̀. Tó máa mọ̀ fi títóbi rẹ̀ hàn wá nínú tó máa fi ń hàn wá láyé. Ó tó ní pé ká lówó ní báǹkì ká máa lásẹ̀sì sí. Àwọn àrígbà ẹgbẹ́lẹ̀ àwọn ọgbà kòrò owó wà lọ́wọ́ wọ́n tún ní ká sára láti fọwọ́ kàn kó torí kí kòrò máa tún ràn wá látara kó owó nkanwọ́ àríbẹ̀ ẹ̀kọ́ ni ṣùgbọ́n ní sí àwa lówó ní báǹkì àwa tó tó rí mú àwa tó rí gbà ó wà ní sáwá ń gbà pos iṣẹ́ tó dọ̀rú rí gan-an ló lè fún mùsùlùmí gbogbo nǹkan olówó ìlé ìlílé ìsìláàmù léwa sáńbẹ̀ torí pé ìrẹ́ni jẹ́ ìlú ní jìbìtì ó kúnnú èlé ìfaranini ìwọ́n tí wọ́n ní àǹfààní àti máa rówó gbà lọ́dọ̀ àwọn ìyá lọ́jà kan lọ́dọ̀ eh, àwọn ẹnìkan táwọn nílé epo lọ́dọ̀ pọ́fẹ́fẹ́ pàdé mìíràn sọ náà tún ń ta ní ohun wàláì wò lè sọ́rọ̀ ẹ̀dọ́lówó tọ́rọ̀ wọn bá ti sọ́ ẹ̀dọ́lówó. Àhàlálọ́wó lè bẹ́yẹ̀ à. Wá tí wọ́n wá mọ etí wọ́n ń gbà lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n rà máa ń wọ́n rẹ̀ pẹ̀ 10,000. Tí ó máa tó ń gbà lórí 10,000 naira. 3,000 ló ń gbà bí. 2B ló ń gbà. Bọ́ jẹ́ ń gbà nìyẹn ṣerúpá ayé tí wá ń pa ẹ́sì òfẹ́ lọ́la túláàsì ìsìláàmù tí wá ń fẹ́ nìyẹn lẹ́fírọ́mọ̀ yáwá tó ń ṣe dáadáa ó ṣe dáadáa púpọ̀ òun wà níjẹ òtútù bẹ̀ òun máa ń ṣe nọ́mà àwọn èèyàn náà ni wọ́n kó wá tóun náà ń gbà tóun náà dẹ̀ fi ń ṣàánú àwọn èèyàn òfowólé kí lòun wá ká وحل الله البيع وحرم الربا Ìyàn bá fi èrú kówó jọ tó fi jìbìtì kówó jọ, tí ó rọrùn fún èèyàn kí èèyàn fi jìbìtì tó àlùbáríkà sí. Wọ́n àhálà wọn ó lè ṣe àwọn ará mẹ́rin. Ẹlẹ́yìn náà pẹ̀lú lára nǹkan tí àwọn ọ̀pọ̀

ṣẹ́nà ìlọ́mọ̀ dídì rí àwọ̀fàfà òwẹ̀ rí ní bóyá mọ́mà àdúgbò wọn bóyá ìyàwó rẹ̀ ti ń tọ́ sí rí gbàgbọ́n ìmọ́mù wá padà wá ka gbogbo ọ̀rọ̀ títì ló bá ní ìyàwó ọ̀nà àni ìmọ́bọ̀rọ̀ jù lẹ́nu wọn nìsìn síyàwó tí wọn náà ní ní bí apá ń gbà kan ni síyàwó wọn náà ní ilẹ̀ sí gbà kan ni ṣe bó kò ṣe máa ẹn tó bá ti wá pátì yẹn pọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ó kọ àrùn àtọ́lọ ṣó pátì tó tọ́ ni àbó pátì nítorí pé ó fẹ́ gbà kọ́ lọ́dọ̀ àwọn èèyàn eléyìí làwọn nǹkan tó free síbi ìwà bàjẹ́ Islam dẹ̀ lẹ̀sìn tó kófin sínú kẹ́kẹ́kẹ́ òfin kún inú ìsìláàmù rẹpẹtẹ dìbà ẹni tó bọ́ wá fẹ́ sí ìsìláàmù tó fẹ́ sí pẹ̀lú àwọn òfin yẹn lẹ́sìn rí pé a máa ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí àwọn ọmọ ya mùsùlùmí náà dájọ́ ń ṣe táwọn ìdí ìlọtọ́lọ́wọ̀n lẹ́ni jẹ́ kí wọ́n lọ pé kọ́ gbádùn káwọn náà gbádùn dáadáa láti máa sọ fọ́pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ ẹni iṣẹ́ tẹ́lẹ̀ ti tó pọ̀ lára àwọn èèyàn wa yìí o ẹni iṣẹ́ tẹ́lẹ̀ ti tó pọ̀ lára àwọn èèyàn wa yìí o ẹ̀wọ̀pọ̀lọpọ̀ àwọn ayáwá nìsín ọ̀ ń bú ẹ̀fẹ̀ akọ̀wọ́ṣọ tó akọ̀wàlọ̀ wọn aṣọ kan asókọ́rùn ẹwọ̀n sisters ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìfin àwọn ìjábù kókòkókò jábù sọnù àmì òrùmá sọmí lẹ́nu ìmáàmù iṣẹ́ rí pé mo borí ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ lókùn tí wọ́n dẹ̀ ń ṣe gbogbo wọn wá wọṣọ tó fún ara pínpín ìyẹn dẹ̀ rí náà ní Islam kò bẹ́ sí wa mú irú àwọn ẹ̀ náà ló jẹ́ tó gbogbo pàtí gbogbo oríṣiríṣi òkèṣàn náà máa bí ẹ̀ jòkòtò lera ó ti àwọn obìnrin lè sí ọ̀n ìyàtọ̀ sọ́kùnrin má ó fẹ́ lẹ́rọ ojú ó fẹ́ mẹ́kọ̀ ọ́dàmọ̀kọ́ tó máa bẹ́ tààrọ àlá abárígbé kí ní ń tí sọ́bù ń jàre wúyá kún tẹ̀ fún má ti dáhùn mọ́ torí pé tí wọ́n bá ilẹ̀ àmàràmà eh, ti dáhùn ní kó máa fẹ́ ṣàlọ̀ àlá ṣó máa wá ṣọ mẹ́kọ̀ dánú ní ó ti sọ́tẹ̀ aná ìgbàná tí máa sọ pé òun tún ti sọ́tẹ̀ wọ́n ti ṣe kíní kan ó ṣàfẹ́ ṣàwọn oge ìranù gbogbo àwọn orí èyí nìsìn olóhun sábà ṣe okùnfà bẹ́lò mi ṣe padà ń pa ẹ̀sìn ọlọ́run ọba tì tó fi wá lọ ń ṣe nǹkan ní àwọn àṣírí tó wà ń bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ bá ṣe ń kálẹ̀ yìí náà ni wọ́n náà ronú sí kó mọ̀ àṣẹlẹ̀ sọ́mọ tiẹ̀ náà kó mọ̀ àṣẹlẹ̀ síyàwó tiẹ̀ kó mọ̀ àṣẹlẹ̀ sáwọn ẹbí rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ ìtú dájú ní pé kẹjẹ́ kí wọ́n ṣe Islam bó ṣe sáà àti bó ṣe yẹ bí wọ́n bá ti ṣe bó ṣe sáà bó ṣe yẹ ọ̀rọ̀ rẹ̀ náà kò síbi tí ó lè já sí o níṣàlá jẹ́ sáwọn pé lára mẹ́ta nǹkan ẹmọ̀ púpọ̀ dẹ̀ ṣìsáàmù wọ́n nìsín torí pé ohun tó ń rí lọ́dọ̀ iná ìyàtọ̀ tó ń tó ń rí ìlúlẹ̀ iná ń lù mí jólẹ̀ ń jó ó dẹ̀ tún ríbò mi san tún ti náà ní iṣẹ́ ìlú tó ju tí lọ ó ti já gbabẹ̀ lọ torí àríkẹ má tọ̀yọ̀wọ̀ síláàmù ẹ má pàkéjì tí ò yẹ sínú sáàmù fáwọn èèyàn ẹ jẹ́ kó mọ̀ síláàmù gangan kó ṣe gangan fúnra rẹ̀ bó ṣe yẹ kó ṣe ṣùgbọ́n ká wá da lórúkọ̀ mọ́ṣàpá ó ti kó bá àwọn èèyàn rẹpẹtẹ o ó ti ṣàkóbá tó pọ̀ fún àwọn èèyàn ẹlẹ́ jẹ́ lára àwọn nǹkan míì èyí tó ṣàkóbá tó pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ya wa mùsùlùmí kan ilé ìta àtijọ́ ṣe ìsìláàmù rí tí wá lóun lọ ní ti ní gbàgbé láti sọ fún ẹ ìwọ́n tí wọ́n wá ti ń ṣe tí wá lóun lọ yìí ó sì ń da báyìí oòrùn tó wà lókè sì gbẹ̀ṣọ́ máa padà bọ̀ ẹ̀sìn tó wà mú lọ́wọ́n bá rèé ibi oríire ayé àti rẹ wà rèé yíjọ́ kà ẹ́ lérò ń bì kan padà sípìlẹ̀ ẹ̀sìn ọba tó láyé àtọ̀run ma wá ṣe ma wá kírun àyìmọ̀ nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀ àbẹ́ àwọn àfáà kan ni wọ́n kó bá ìwọ́lọ́wọ́lẹ̀ bí wọ́n àwọn náà kúkú jẹ́ kí ṣe tí mo ṣe yìí ẹgbà mú wà nílé kí ah! ń gbà kí ń gbà àròjọ́ ti ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àfáyẹ̀fẹ́ fẹ́ ní ọgbẹ́ bá mi ṣe ránú ní sílẹ̀mọ̀ ìsánilé kí àfáyẹ̀lé ti ẹ̀ṣẹ́ kíní kan fún mi rí òun àjẹ̀yà ti ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá kú sínú ṣe ẹbí tí olùkọ́ ẹbí tí wọ́n náà tó padà wá ṣàkíyọrí ilé ẹ̀kọ́ ẹ̀kọ́. Fàlàkọ́dínà sọ́hátúkà ààrùn kọ́bílẹ̀ tánà sí ìhàtí. Ẹlẹ́ẹ̀tẹ́ mi sọ fẹ́ kókó padà sínú ẹ̀sùn ìsìláàmù rẹ̀ yìí. Fàlàkọ́dínà sọ́hátúkà ààrùn kọ́bílẹ̀ tánà sí ìhàtí. Mọ́kàn ń jẹ́ kó mọ̀ ní pé kò sí nǹkan mi tó dájú ìsìláàmù lọ ní. Fàlàkọ́dínà sọ́hátúkà ààrùn kọ́bílẹ̀ tánà sí ìhàtí. Èmi kan kò dodo ọ̀rọ̀ Ọlọ́run bá lè ní kò gbà bí mo ṣe ń sọ yìí, wọ́n wàá padà ṣàjú àfẹ́mi náà lọ́la. Nǹkan bí níta náà sí ìhàtí. Bọ́lá ń bá ní kó gbà wà láorí rí wa ń bẹ̀. Nǹkan bí níta náà sí ìhàtí. Alápọ̀nlé èèyàn ni ẹbú bọ́lá ń ṣe tẹ́ bó ṣe dáa tó. Nǹkan bí níta náà sí ìhàtí. Kó wá dáa tó lẹ́kùn máa máa kírun. Nǹkan bí níta náà sí ìhàtí. Kó wá dáa tó bó ṣe dáa tó kó má wàá mọ̀ pé kan lọ́lọ́run ọba tó ṣe kílẹ̀ tó kílẹ̀ mọ́. Nǹkan bí níta náà sí ìhàtí. Bọ́lá ń bá lè ní kó gbọ́ kó gbà bí mo ṣe tẹ̀lé. Bọ́lá kọ́

Ah. Ìṣí tí kọjá kí n há mọ́tò fún yín lọ. Ẹlùmí àlówó ló bá wọn. Ẹlùmí àlówó owó iṣẹ́ ẹ̀fẹ́ ọkọ́ ló kẹ̀ mí ní ìlú. Mọ́lọ́kọ́ dínà bá tún ká. Mo fẹ́ tú ẹlẹ̀ ní ìgbèkú. Ìrọ̀ nǹkan bí ní Tánà fún ìhàtí. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́run tí mo sọ fún tí yẹ́ tó lágbára oníkánsò sọ́rọ̀ fún yàn wá ṣe wá gbọ́ yìí gbogbo ìdílé lápapọ̀ gbogbo ìyá wa gbẹ̀yìn bàbá wa gbẹ̀yìn àbúrò wa gbẹ̀yìn ẹ̀gbọ́n wa ẹ jẹ́ ká bójú sáwọn ẹbí wa ẹ jẹ́ ká pa àwọn ọ̀rẹ́ wa ẹ Islam ẹ̀sìn àtọ́dọ́ lọ́wọ́n bá Islam tàdé ń sọ yín náà gbogbo ẹ̀yàn lórí ẹ̀sìn ẹ ẹjẹ́ á ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ìwọ́n náà dẹ̀mọ́ bí tí wọ́n náà gbà lọ́lọ́run yẹ ó mọ̀ pé bísínẹ́sì náà ń fi ẹ ṣe lọ́wọ́ àtàwọn míì tẹ́jọ́ wà ń bẹ̀ padà sójú ọ̀nà tọ́lọ́ àti iṣẹ́ rẹ̀ mostly take back your children ẹ̀yin ọmọ ìyá ni mùsùlùmí ẹjẹ́ á pé àwọn ọmọ wa padà sílé ẹjẹ́ wọn máa ṣẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala muslims take back your children ó tó gẹ́ ẹjẹ́ á pé àwọn ọmọ wa mùsùlùmí kọ́ padà síbi ẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. Tọ́ ibi náà ni a máa dé dúró lónìí àtùmọ̀wá pàdé ní ìjà Central Mosque ní àárọ̀ ọ̀la. Láti aago mẹ́wàá kọjá díẹ̀ òun náà ni gbogbo ilé máa bẹ̀rẹ̀ sí wáyé ibi wà sí ilé tí àwọn ọmọ ìyá wa níjà Central Mosque tí wọ́n pè wá fún. Ìbẹ́lẹ̀ tọ̀rọ̀gáfàrà lọ́dọ̀ yìí tí ẹ̀ ń rò pé ó ń wáyé ní weekend nínú Ramadan báyìí ni Monday Tuesday Wednesday ni a fi sí ibẹ̀ náà ni bó ṣe máa lọ lọ́sẹ̀ tí ó ń bọ̀ yìí náà nìyẹn insha Allah. أقول ما تسمعون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtò làhákì lẹ́mẹ abẹ́òkúta.